أمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم فلا جناح عليكم إذا سلمتم أبو أنجي أياكم أقو يوم ملاني يلسا وتكاري أوينكم ó tún kárí àwọn irúgbìn lọ́lọ́kanjọ̀kan wọn ṣùgbọ́n ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọ̀sọ́ èèyàn ó sì pọ́nlé púpọ̀ ó gbé sí àyè tó ga àyè tó yàtọ̀ sí àti àyè tí ó yàtọ̀ sí ti àwọn ẹranko yòókù nítorí pé tí a bá fi ọmọ èèyàn lẹ̀ tí a fi àwọn òfin àti ìdájọ́ tá a fi ka lọ́wọ́ dè bí ẹranko lèèyàn dà bí ẹranko gan lèèyàn náà dà torí ẹ̀ ẹ̀sìn Islam ọpọ́n yẹn lé ọwọ́ àti àpèjúwe yìí pé gbogbo ògbà tí ọmọ èèyàn tó bá pinnu láti wá àti tún nírú rẹ̀ náà lọ́mọ ọ̀nà kan ṣoṣo tẹ́lẹ̀ gbà náà ní yín o ní ni eléyìí tí ọlọ́run ọba ṣe lófin tó sì jẹ́ ìbámu pẹ̀lú ìlànà alayhi wa sallam ọ̀nà àkọ́kọ́ nù tàbí kẹ́ máa tẹ́ ẹ ní ìkápá lórí wọn láwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ ẹrú fún yín lẹ́rúbìnrin. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون ọlọ́run ní àwọn olùwàgbọ́ òdodo tá à ń àwọn náà làwọn ẹni tó ti pé wọ́n máa sọ abẹ́ wọn ẹnìkan kan ò lè rí hòhò wọn wọn kì í ṣẹni tí máa rí hòhò láì yá wèrè àwọn eléyìí ẹ máa sọ ìhòòhò wọn wọn kì í ṣẹni tó ṣe pé yóò gbé ṣòkòtò sí bàràbàrà àdì wípé ẹ máa wá wẹ́ẹ̀dì mi báwo ló ṣe rí nígbà tí èsì pórí èèyàn dàrú àwọn ẹni tí máa sọ ìhòòhò wọn àyàfi fáwọn ìyàwó wọn àti àwọn obìnrin tí wọ́n ní kàpálẹ́ lórí tálọ́ obìnrin tá a ní kàpálẹ́ lórí òun náà làwọn obìnrin tá a mú lójú ogun àwọn ẹni tá a sọ dẹrúgun àwọn eléyẹn tí wọ́n bá pín kàn ẹ̀tọ́ ni fún ọ wọn kì í sì ka àwọn eléyẹn pàṣẹ báyìí wọn ò bá pọ̀ kún tó ẹgbẹ̀rún gbogbo wọn ẹ̀tọ́ ni wọ́n jẹ́ fún ọ ìyàwó ni ò gbọ́dọ̀ ju mélòó lọ ò gbọ́dọ̀ ju mẹ́rin lọ. àwọn eléyìí máa sọ abẹ́ wọn àyàfi fún ìyàwó wọn àtàwọn ẹni tí wọ́n ní kápá lórí wọn ọlọ́ni fẹ́mẹ́dẹ́bẹ́ sọ́kọ́ wọ́rọ́ azalik fọ́kulẹ̀ ikọ̀húnmùlà àdùn. àwọn eléyìí àwọn ti wọn ìyàwó àti ẹrú wọn ló ń rí abẹ́ wọn ẹni tó bá yẹ pé ìyàwó àti ẹrú rẹ̀ ló ń rí òhò rẹ̀ àwọn eléyìí ẹsẹ̀ níta lè gbẹnu àtẹ́lù fún ẹsẹ̀ níta lè báwí ṣùgbọ́n ẹni tó bá wá ọ̀nà míì láti gbọ́ bùkátà rẹ̀ tọkùnrin máa ní sóbìnrin àbí tóbìnrin máa ní sọkùnrin gbọ̀nà míì tó yàtọ̀ sí ọ̀dọ̀ ọkọ ìyẹn fóbìnrin ọ̀dọ̀ ọkọ nìkan èyí tó yàtọ̀ sí ọ̀dọ̀ ìyàwó àbẹ́rúbìnrin tá a ní ìyẹn fọkùnrin nìkan ọlọ́run láwọn eléyẹ lọ́lọ́ tẹ̀ àwọn eléyẹ lálátakò ẹni tó bá wá àti satisfy ara rẹ̀ gbọ́ ọ̀nà tó yàtọ̀ sí eléyìí ọlọ́tẹ̀ lórúkọ ọrùn wọn jẹ́ irú àwọn ẹni tó ṣe é pé ojoojúmọ́ ni wọ́n máa lọ rọ́ọ̀sẹ́ lọ́dọ̀ yọ ọlọ́sẹ́ ẹsọ tẹ́ ń fọ kí lẹ́ ń fa sọ́ọ̀sì ojoojúmọ́ lẹ́ ń rọ́ọ̀sẹ́ àti ń fọsẹ̀ yẹn ó fi ń gbọ́ abẹ́ rẹ̀ ni nítorí kí màá níyì ò lè jáde fọwọ́lá ika homolàádùn àwọn ọ̀daràn nìyẹn. àbẹ́ni tó ṣe pé kò lè má vaseline vaseline ló fi ń gbòdì nítorí kí màá níyì ò lè jáde ọ̀fẹ́ fẹ́yàwó nítorí tí bàbá tiẹ̀ sẹ́nu tó ti bí fọwọ́lá ika humul aadun àwọn ọ̀daràn nìyẹn àbí ọkùnrin tó ń lé ọkùnrin ká tó ti pé ara ọkùnrin ló ti ṣe gbọ́ bùkátà rẹ̀ fa ulaika humul aadun àwọn ọ̀daràn nìyẹn. bákan náà àwọn obìnrin tó ti pé obìnrin ẹlẹgbẹ́ wọn làwọn ń wá ká àwọn dídìrín àwọn ajá àwọn aláìlórí lọ́wọ́ fa ulaika humul aadun àwọn eléyìí lọ́lọ́ tẹ̀. tọ́ eléyìí ni ọ̀nà méjì péré eléyìí tí ẹsẹ islam là kalẹ̀ fún ọkùnrin láti máa wá ọmọ bóyá gbára ìyàwó rẹ̀ àbí gbára ẹni tí yàn ní kápálẹ lórí nínú àwọn obìnrin ìgbéyàwó nínú ẹsẹ islam ìpàdé alápọ̀nlé ni o ìpàdé alápọ̀nlé ni láàrin ọkùnrin àti obìnrin ìpàdé ni tá a mọ sórí ìyọnu ìwọ yọnu sí ìyàwó ìyàwó náà yọnu sí ọ ọ yọnu láti gbà gẹ́gẹ́ bí ìyàwó òun yọnu láti gbà ọ gẹ́gẹ́ bí ọkọ wọn kì í sì jẹ́ ọkọ ìyàwó wọn kì í jẹ́ ìyàwó fọ́kọ láì kò sí al-ijab al-muqni' min waliyyi al-mar'ati aw man yunibu wal-qabul as-sarih min ar-rajuli aw wakilihi ènìyàn kì í jẹ́ ọkọ fún ìyàwó láì jẹ́ pé bàbá ìyàwó ó yìí pé mo fi ọmọ mi fún ọ àbí kó sì jẹ́ pé ẹni tí ó já sojú fún bàbá ìyàwó ó pé mo fi ọmọ ọ̀rẹ́ mi mo fi fún ọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ti ṣe tọrọ pé kí n ṣe. ìyàwó kì í sì jẹ́ ìyàwó ṣáájú kí ọkọ tó fẹ́yàwó kó nu tó sọ pé mo gbà níyàwó mo gbà níyàwó àbí kọjá yìí pé ẹni tó na sàkalẹ̀ bí kókó bò ń gbà yàwó ó sọ pé mo gbà níyàwó sọ̀rọ̀ ẹ̀mí. bẹ́ẹ̀ eléyìí ló máa mú kí ìbáṣepọ̀ láàrin ọkọ àtìyàwó kó kún fún àánú àti ìfẹ́ tó pé pérépéré ìfẹ́ tí kìí já ìfẹ́ tí máa bẹ ní gbogbo ìgbà nítorí pé ẹ̀yọ́ kankan sí tẹ́ bá fẹ́ wọlé tí bàtà yín bá fẹ́ dókó dún kò sí ní tó burú mbẹ̀ nígbà tẹ́ fẹ́ palẹ̀kùn dé tó bá tún ẹni tó bá gbọ́kọ́ gbọ́ kò sí ní tó burú mbẹ̀ nítorí pé kò sí ní tẹ́ fẹ́ yọ sí ẹ kìí sí ọ̀daràn ìwọ náà wò wò oníṣìṣì máa gbómìnrin wọlé bí sẹ́ńgbé pupa wọlé ìní gbé dúdú wọlé ẹni pé tí ọba wọlé ọmọ sọ pé ta ni ń bọ̀ mẹ́ wọ́n máa wo mi kémi ò bíi bí ìgbà tí wọ́n fẹ́ sọ́lé bàtà rẹ ti ń tẹ̀lé ẹ pọ̀ jù o má jẹ́ kó o fura pa ń wọlé o tani máa wí bẹ́ẹ̀ àwọn ń sì náà nìyẹn torí di eléyìí ẹni tó fẹ́ ìyàwó rẹ̀ lọ́nà tó dáa ẹni tí ìyàwó rẹ̀ jẹ́ ìyàwó fún lọ́nà tó sún wa àwọn eléyìí wọn ò ní nǹkan kan tí wọ́n bẹ̀rù wọn ti jọ máa gbádùn ara wọn ní ìgbádùn tó ṣe é pé wọn ò ní bójú wẹ̀yìn ikpe bọ́yọ̀ nìkan fura mọ̀ fáwọn ń bẹ nù lé eléyìí ó máa mú kí ọmọ tí ọba jáde ń bẹ kí wọ́n jẹ ọmọ dáadáa kí wọ́n jẹ ọmọ alálùbáríkà àwọn ọmọ kì í sọnù àwọn ọmọ kì í ráre lábẹ́ ìgbà afẹ́ra wa síwájú ká tó dọkọ ìyàwó ara wa eléyìí sì máa ń fún àwọn obìnrin níbi káwọn náà yí padà kí wọ́n ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò nígbà tá a máa ń fẹ́ra wa bí islam ti ṣe wí obìnrin ò ní di ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò lọ́jọ́ pé gbogbo èèyàn ló lè balẹ̀ wọn ò ní dàgẹ́ bí ìgbẹ́ tí gbogbo èsì ń balẹ̀ láti ọlọ́run àti ìwà àwòkọ́ṣe súnà anábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ẹ̀rí pọ́ yàtọ̀ sí ní tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ ńlọ lọ sílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ lóbìnrin sì ń gbọ́dọ̀ rẹ̀ lórúkọ péyàwó rẹ̀ ni ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà náà ti dẹni tí ń jọ ń gbé pọ̀ ó tako òfin ọlọ́run ó sì tako lànà anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ìbágbépọ̀ eléyìí tó tako tọ́lọ́ ni ìbágbépọ̀ tẹni tó fẹ́ wọ jahanna, ìbágbépọ̀ tí ò sí ọwọ́ òbí nínú ẹ̀ òbí ọ̀mọ̀ sí bẹ́ẹ̀ ni bí a jí ni pé ìní máa jọ á rí i pé kìí isi ńbẹ kìí sì sí tìjú ńbẹ pẹ̀lú nítorí pé obìnrin tó rí rámú tó sì kó tọ́ ọ lọ ta ni wọ́n fẹ́ béèrè pé ọjọ́ bàbá ta lọ fẹ́ béèrè kọjá mọ̀lẹ́bí rẹ̀ ilé wo ló ti wá ṣebí ìfàlọ́tọ̀ wa ìwọ́n sì ń òsìlẹ́ni fífọ̀ ọba tọ́ sí ìlú máa ń pè ní haramu gẹ́gẹ́ ọwọ́ ń ṣe zina lọ ọwọ́ ń ṣe lọ́n lọ lóríṣiríṣi ọ̀nà irú eléyìí báyìí ọjà nǹkan tó burú pípọ̀ eléyìí ló mú kí zina gbogbo lọ́tún àti lọ́sì àrípé zina làwọn èèyàn ń ṣe lónìí àwọn ọmọdé ń ṣe zina àwọn ọ̀dọ́ ń ṣe zina àwọn àgbàlagbà gan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ lọ́yọ̀ ń zina ó mú kí àwọn èèyàn tiẹ̀ má kọ̀rọ̀ zina kún kankan wọ́n sọ pé lágbájá ti lọ ilé ọkọ tí wọ́n so igi ní ẹ̀ ó ti kó tọ́ lọ wọ́n sase mẹ́sẹ̀ ní ó ti àti kó lọ ọ̀dọ́ rẹ̀ eléyìí ó mú kọjá pé ẹni tí ń sọ pé zina ọ̀dà nínú àwọn ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́ǹgá wọn kéré jọjọ lórí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà tó bọ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀bọ̀ ń bẹ̀ lè má mú tó ti pé ọ̀kọ̀ọ̀kan obìnrin tí wọ́n ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ sasa wọn ni òtítí lásọ̀wò kódà àwọn ni wọn ká kan mọ inú mọ́sálásí ló ti kì í mọ́lẹ̀ sàhàwùlẹ̀ wàlẹ̀ quwwata illa billah sílẹ̀ yẹn ni wọn aṣọ pé zina ọ̀dà ọ̀rọ̀ òdùn lẹ́nu yóò lè kò ní lè sọ torí tó bá sọ àwọn yóò pé ìtẹ́yìn náà ń ṣe ń kọ́ ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin sẹ́yìn ọ̀mọ̀dájú kọ́ lọ́wọ́ gbé wa dìde ni ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo owó dìde dúró níwájú ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá yìí ẹjẹ́ abẹ́rù ọlọ́run o zina ti pọ̀ débi pé àwọn ẹni tí ń ṣe òǹkà wọn fẹ́ẹ̀ ju tàwọn ẹni tí ò ṣe lọ wọ́n ń polówó rẹ̀ ní gbangba fámẹ́sẹ̀sẹ̀ tí ì sọ kọ̀kọ̀ àbí kí ni wọ́n rò pé obìnrin tó jáde tó rìn òwò jáde nínú ilé wọn tó sì fi gbogbo ńdọ́lọ̀ ní gbogbo pamọ́ tó gbé ta e kí ló rò pé ń polówó náà rí zina náà bákan náà na sọra rẹ̀ lẹni tí ń ṣe bíi dàda ń bí omi tó ti kó òun náà fi sọ̀rọ̀ òun náà ń díjú ń díò kí ló rò pé náà wá zina náà ló náà zina yìí ńgbà tó wá pọ̀ ó mú kí àwọn ọmọ zina náà torí ìdánwò ni wọ́n ń kọ gbogbo ìdánwò ní ti máa lé sí èsì ìdánwò zina ó náà ní pípọ̀ táwọn ọmọ zina pọ̀ bàbá wọ̀ tún ọmọ zina tọ́ba wò sí ọmọ zina yorùbá sì pòwe wọ́n ní gbogbo ilé tẹ́ bá rí tí bá ń tòrò ọmọ àlè ilé yẹn ni ò tí ì dàgbà tọ́mọ àlè inú ilé ń bá dàgbà ilé ọ̀dàrú náà ni o ẹni tó bí ma zina kínní ó tún bí ma sìnà kejì o bí ma sìnà kẹta kọ̀rẹ́ nígbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí pé tí wọ́n bá ti ń gbé lálàáfíà pẹ̀lú àwọn ọmọ sìnà tí ń kó ká ọjọ́ kan ọjọ́ kan táwọn ọmọ yìí tí wọ́n fi bú wọn ládùúgbò pé ta tiẹ̀ bàbá ti yìn àrí ìyá yín àrí bàbá yín àrí bàbá yín ti kú ni ó ṣe é ṣe tọ́mọ bá ti sọ fún ìyá rẹ̀ lẹ́rọ̀ ike ṣàpèjúwe ta ni bàbá wa fún wa ń bo lọ́wà ẹ sọ bí tó bá wà ká lọ bá wọn tí ìyá yọ ọba dá wọn lóhùn irun wọn máa yọ àdá sí ìyá o níta ni bàbá wa wàlà hawla wàlà quwwata illa billah látàrí zina tí ọ̀dà zina burúkú tí èsì òsè tọ́da nínú ẹ̀ á rí i pé ìbàjẹ́ ọgbà yìí kan ètò tí ẹ̀wọ̀n aburú jù nínú oríṣi ọ̀nà tí zina ti ń ṣẹlẹ̀ òun náà ni apá kan nínú àwọn bímabíma àwọn bàbá tó bímabìnrin kí ọmọ wọn tó mọ́kọ wọn tó lẹ́ni tí mo fẹ́ sẹ́ni wọn wá sọ fún pé àbórí ẹ̀ dàrú ni ó ní kí nìdí abájọ wọn ní nídìílé tàwọn àṣà àtàwọn ní pé ọmọ kan kò ní lọ́ọ́lé ọkọ o ṣáàjú kó tó lóyún tó bá jẹ́ pé ẹni tó fẹ́ fẹ́ ọ ó sì fẹ́ fẹ́ ọ lóòótọ́ ẹ lọ ṣètò bẹ́ẹ̀ ṣe lóyún nígbà tí ẹ bá lóyún gbà náà làwọn tó máa lọ́kùnrin pé yẹ́ẹ̀ ó tó ọkùnrin ó ti di kéńdé tó tó sùn lọ́yẹ́ irú rẹ̀ láti ọ la ilaha illallah ẹ dákun torí ìtọ́lọ̀ kẹ́ni tó bí ma ó sì máa sọ fáwọn rẹ̀ pé lọ́ọ́ ṣe bàjẹ́ nítorí kó lè bá a lọ́ọ́lé ọkọ̀ kódà ti gbọ́ nípa ẹni tó ṣe bẹ́ẹ̀ tó sọ fáwọn rẹ̀ lóbìnrin nípa ẹni tó ní fẹ́ ọ̀hún ọ̀yà ẹ má bá sùkò jẹ́ ọ tètè lóyún kó fi wá máa lọ́ọ́lé ọkọ̀ ọkùnrin náà òun náà bá bẹ̀rẹ̀ sí ní kọlu ó bẹ̀rẹ̀ sí ní kọlu títí obìnrin fi lóyún nígbà tó obìnrin lóyún tán lọ́wọ́ agbẹ́rọ̀ ọ̀bánisọ̀rọ̀ ó ní torí ọlọ́run ìyá rẹ̀ sọ ikú àfikún lóyún náà òun ti wá rọ́ọ̀lù òun ti lóyún ẹ jọ kí ni ìdájọ́ ẹ̀sìn Islam oyún táwọn yìí ó ti kí ni ìdájọ́ islam nípa ṣìnà tó ṣe kó tó wá doyún á aláìdáníọ́ aláìdáníọ́ tó wá ṣe zina ó ti yó ó ti wá bí nǹkan míì fún ọ ọ̀wá ń béèrè ní ìsìn bẹ́ẹ̀ náà ni nídàkejì àtúngbọ́ nípa àwọn òbí ọmọkùnrin táwọn náà máa sọ fún ọmọ wọn nígbà tó ọmọ bá ní òun tọkọ ni ẹ jẹ́ kó wọn lọ́kọ ẹ jẹ́ wọn fẹ́yàwó. ẹbí òun lọ́wọ́ sí i tí wọ́n máa fi yí ọmọ wọn wípé àkókò ọmọ níyàwó ó ti tó níyàwó bàbá àmọ̀ kó tó níyàwó ṣùgbọ́n gbọ́dọ̀ mú dá wa lójú ipò ti níyàwó bẹ́ẹ̀ lóòótọ́ kí ló sì ṣe láti mọ̀ kó tó níyàwó òun náà ni kò fómi lóyún tó bá ti fómi lóyún àbọ̀ tọrọ rẹ̀ gba náà la mọ̀ kó tó níyàwó èkíní kejì wọn aláìdáa ni wọn o ẹni bú ni wọn o eléyìí ń ṣẹlẹ̀ gbogbo wa la mọ̀ sí láwùjọ wa wọn ò tiẹ̀ bẹ̀rù ọlọ́run wọn ò tijú èèyàn wọn ń wo àwọn àwọ̀ àbàjẹ́ yìí ó fi débi wípé àwọn èèyàn kan ṣe bí wọ́n ṣe wù wọ́n wọ́n wá ń lóyún ẹyẹ káàkiri ọmọ àlè wa ń kọ́ lọ́mọ àlè ètò tún wá burú tó tún burú jọjọ tó tún ṣe ju tàtẹ̀yìn wá lọ òun náà ní pèpè táwọn kan ń pèpè ìpè burú nínú kọkùnrin ọmọ afẹ́ ọkùnrin tàbí kí obìnrin ọmọ fi obìnrin kò sí tó burú ń bẹ kọkùnrin ọjọ́ kọ kọkùnrin ó sì jẹ́yàwó kò sí tó burú ń bẹ kóbìnrin ọjọ́ kọ kíyàwó náà ó sì jẹ́yàwó àwọn ní òsì tó burú ń bẹ wala hawla wala quwwata illa billah àti bí ẹni pé ọkùnrin ni bàbá wọn ọkùnrin sì nìyá wọn tó bí wọn fún bàbá wọn àbóbìnrin ni bàbá wọn obìnrin sì nìyá wọn tó bí wọn fún bàbá wọn wàlà hawla wàlà quwwata illa billah ìbàjẹ́ yìí ọgbà yìí kan bẹ́ẹ̀ bí wípé atúnrin nínú àwọn olórí orílẹ̀-èdè tó ti pé wọ́n lọ́gùn rẹ̀ tántántán sí àwọn èèyàn létí gẹ́gẹ́ bí olórí amẹ́ríkà ọjọ́ ìkéde tó wá sí láfíríkà ọjọ́ kan nínú ìró òdùnnú lérò tiẹ̀ ìró orí ibú tó mú afọ́mọ́ àwọn ọmọ áfíríkà láwọn kọ́ńtìrì tó lọ bíi South Africa Senegal àti Tanzania wípé ń tá a gbé wá fún yín o nínú ń tá a gbé wá fún yín òun náà ni kẹ́ẹ̀gbà fáwọn ọkùnrin láti máa jọ́kọ fáwọn ọkùnrin ẹgbẹ́ wọn àwọn obìnrin wọn máa jọ́kọ fáwọn obìnrin ẹgbẹ́ wọn kẹ́ẹ̀sì ṣe lófin láwọn orílẹ̀-èdè yín ní ìbámu gẹ́gẹ́ bí Amẹ́ríkà bó ti ṣe ṣe lófin wàlà hàwùlà wàlà kúwwata illa billah ẹ̀rí ìbàjẹ́ rí wọ́n ń fi ìbàjẹ́ wọ́n fi ń sayọ̀ wọ́n ń pè ìbàjẹ́ wọ́n ń pè lọ́làjú. àwọn ń sọ ike ń bẹ nínú ẹ̀tọ́ ọmọnìyàn wípé kéèyàn lẹ́tọ̀ọ́ láti ṣe gbogbo ń dọ́bà wù lásìkò dọ́bà fẹ́ àti wọ́n bá ti ṣe fẹ́ kẹ́nìkan sì má di lọ́nà. subhanallah a sì ti mà wípé absolute freedom kò sí kò sí òmìnira eléyìí tó ṣe é pé kò ní lábùlà nítorí tí ẹ bá sọ yìí pé kò sómìnira tí ó làbùlà ayé ó bàjẹ́ ju bó ṣe bàjẹ́ ìgbà lọ. lórí ìdí eléyìí a ti gbọ́ nípa ẹni tó ṣe pé ní England ọ̀kan nínú àwọn ọmọ England ó ní kò wo láti jọkùnrin má obìnrin lòún fẹ́ jẹ́ ọkọ mọ̀ náà gbogbo lóyìnbó fẹ́ pé wọ́n gé abẹ́ tiẹ̀ dànù wọ́n wá gbin abẹ́ irú ètè ń fẹ́ wọ́n gbìn sí lára sí lára tó bá jẹ́ pé irú ọkùnrin tó lóun fẹ́ domi ni wọ́n gé abẹ́ díẹ̀ dànù wọ́n wá gbìn abẹ́ obìnrin sí lára wọ́n wá lọ wá òmù obìnrin wọ́n dà sí la wọ́n dà tọkùnrin tó lára rẹ̀ wọ́n gbé kúò wọ́n tún dà fún obìnrin tó náà fẹ́ dọkùnrin wọ́n wá gbìn rọ́bà sí láyà òun náà máa jọ mú kó náà ti gún mú ó kú kọ́ máa ṣe nǹkan oṣù eléyìí ó domi ó sì lọ́kọ ó domi ọlọ́kọ ó sì wà ń káfìrà rẹ̀ ó wà ń káfìrì rẹ̀ bẹ́ẹ̀ pé ń káfìrì bẹ́ẹ̀ pé ń káfìrà tẹ̀mọ̀ kí káfìrì ní ń gbọ́ ọ wà lọ́kùnrin ọba domirin ó di kí ni káfìrà jù ọlọ́wọ́n ọba aláàánú ọba ṣe yóò wù àti bọ́ba ti ṣe fẹ́. ọlọ́mùbá mú gba islam ọgbà islam ìgbà tó wá gba islam ó wá gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ nípa islam wípé ìmọ̀ yí ẹ̀dá ọlọ́run ọba padà ìwọ ọ̀daràn ni o ìwọ ọ̀daràn tó lọ́n kórìíra ni o ó wá lóun fẹ́ tú bábá yìí tí wọ́n bá bí yín léèrè bó lẹ́sìn sọ bó ní oṣù sùn. kò tún ní padà sọ́dọ̀ àwọn sọ́jú rí wọ́n mọ á kó ara rẹ̀ ń kúkú kún ìgbà kan wọ́n gé kan dànù wọ́n pín kan wọ́n tún fá kan dànù wọ́n tún pín mí à ọlọ́ọ̀dà kun má pa wá dàsá ìdá orí ìsìláàmù yìí ni ọjà tẹ̀mí orí rẹ̀ ni ọ pa wá sí wàláhì tí èèyàn bá jẹ́ mùsùlùmí orí rẹ̀ ò lè pé tí ẹ̀ náà pé kò ní pé dáadáa tí jẹ́ mùsùlùmí orí rẹ̀ ò ní pé dáadáa. ẹnìkan wá ń béèrè láti London ó ní ẹ dákun kápẹ́rù ẹni tó ṣe bẹ́ẹ̀ mùsùlùmí ni bàbá rẹ̀ bàbá rẹ̀ wá kú òun náà ti wá di mùsùlùmí kí bàbá ó tó kú tá a bá fẹ́ pín ogún tá pín ogún fún lórí pọ́kùnrin ní bẹ̀rẹ̀tìbárò ọ̀sùn àbóbìnrin ní bẹ̀rẹ̀tìbárò hàl. ìpìlẹ̀ rẹ̀ ọkùnrin ni ó ti wá domi èwo lẹ́yìn ó kùn. lẹ́yìn ọtí gbọ́dọ̀ máa ṣe garagara gbẹmí náà ti di sheikh olùmọ̀nìmí gbogbo ara àdúgbò ẹ̀ máa wá béèrè níjọ́ tí ìbéèrè mi bá ṣẹlẹ̀ ó tù lẹ̀ torí ẹ wo bí lè dàrú tó ọkùnrin ni wọ́n ti wéèrè rẹ̀ ọwọ́ apàdà tó mìíràn bàbá rẹ̀ wá kú wọn náà wá fún mi ẹni náà ṣí àwọn obìnrin ò ríra rẹ ni màmá lẹ́yìn ẹ bàbá ni mí láti pilẹ̀ ìsìn làwọn wò. olùmọ̀mí wa nínú ẹjẹ́ awókùlẹ̀ ọkùnrin ni bàbá yìí o <laughs> wàlà hawla wàlà quwwata illa billah wàláhì islam kò sí ntọ́ da tó kò sí ntọ́ da tó nkankan lọ́dà torí ẹ ẹni tó bá ṣe dáadáa oríire ni o ẹni tí ó bá ṣe dáadáa òní ó kábàámọ̀ ń jọ gbẹ̀ndà kìyàmọ̀ ọlọ́mọ sàwọn ọlọ́kan nù wọn. ọwọ́ abéèrè ó ìgbéyàwó ìgàn ọláwo ní bẹ fún un torí àwọn wò pé responsibilities ni because kóhun tó fẹ́yàwó ó máa ń ronú pé yẹ́ẹ́ tó máa fẹ́yàwó masha allah la quwwata illa billah nígbà tó wọn fẹ́yàwó tán lọ́wọ́ di la hawla wala quwwata wàhálà ni àbí èsì wàhálà ẹ̀dá kùtùn tí ọba rí bẹ́ẹ̀ dáhùn ṣé wàhálà ni àbí èsì wàhálà wàhálà ni àmọ́ gbádùn ni àbí èsì gbádùn ìgbádùn ọlọ́run jẹ́ kí ìgbádùn rẹ̀ ọmọ ọ̀pọ̀jù wàhálà rẹ̀ lọ fún wa ọlá ń bẹ fún káfẹ́yàwó ọlá ńlá ń bẹ fún o wọn náà wo bàbá tí wọ́n ròyìn wọ́n lẹ́nu rí ni bàbá olódodo ni wọ́n ẹni ìfọkàntán ni wọ́n wọ́n èso ń jàǹbá èèyàn àmọ́ wọn ò níyàwó ntẹ́yìn pé ìyàwó wọn kú ni kéésì kí wọ́n kú bàbá láwọn ọ̀fẹ́ yàwó nìkẹ́ ah ó kù díẹ̀ káàtó bàbá lónìí ni kò ní dọ̀là ẹ̀kẹ́ níyàwó nítorí pé khayru hadhihi al-ummati aktharuha nisaa bẹ́ẹ̀ ni àwọn sàbẹ̀ sọ àwọn sàbẹ̀ ni ó kù díẹ̀ ká tẹ̀ra wa lọ́dà nítorí ọ̀rọ̀ obìnrin ọ̀tọ́ mi wàhálà ni àmọ́ àwọn tó wá dàgbà jù wá lọ wá pàkíyèsí wa pé ẹ fẹ́ yàwó torí ẹni tó lóore jù nínú ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà lànàbì òun ló ti pọ̀ jù níyàwó táwa lọ fẹ́ ti ti ẹjọ́ ta lọ fẹ́ fi ti ẹjọ́ èmi ò ní níyàwó ta lọ fẹ́ fi ti ẹjọ́ ajẹ́pọ̀ fẹ́ fi jọ bàbá rẹ̀ ni onínú òun náà òun ò fi jọ bàbá òun torí bàbá rẹ̀ kúkú fẹ́yàwó ló fi bí ọ eléyìí túmọ̀ sí pé àfẹ́yàwó náà ni o ókè mi ò fẹ́ fẹ́yàwó ìwọ náà fẹ́ fẹ́yàwó tọ́n náà fẹ́ gbọ́dọ̀ láti sàwọn àbúrò wa lóbìnrin àwọn àǹtí wa gbọ́dọ̀ láti sè wọ́n títí wọ́n bá kàrá ìgídá ẹ̀gbọ́n ò gun àbúrò àbúrò ìbàjẹ́ tó burú ọ̀sẹ̀lẹ̀ torí di eléyìí ẹníyàwó nítorí pé ọlọ́wọ́n bá ó fi ṣe fáàrí fún wa nítorí pé bùkátà wa lọ sí díẹ̀ bùkátà wa lọ sí díẹ̀ à ń bùkátà láti fẹ́ yàwó ìgbà tí èèbá ti ṣe pàgùtàn bá bu ọ̀jẹ̀ tí èsì ṣe pé wúrẹ́ jọ ọ̀jẹ̀ kì í ṣe pọ̀ gbádùn kí lọ wà ní fẹ́ yàwó sí èèyàn sọ ní dàgbàdà nù ní dàgbàdà nù ọmọ ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́sọ ọdún áá àwọn obìnrin ilé wọ́n ti sọ fún pé wòye àmì wòye àmì ẹ̀mí ń di ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí kọ̀dámọ̀ràn fún ọ̀tẹ̀ yàwó sẹ́mi kó àná látún rìváàsì lánìí ẹ̀ ṣe lágbájá ti gbádùn ẹ̀ tètè kíyèsí ẹ̀ mójútó ẹ̀ má wọ́n rán o ẹ má wọ ọ́nà o ńgbà bá yà wọ́n mọ̀ ní àbọ̀ ọ̀gbádùn ni àbí nǹkan ṣe ọ́ ni ó lè má tètè gbọ́ Yorùbá yìí nǹkan ò sẹ́mi à sórí fọ́ mi ni bí orí sọkọ ókè yẹsẹ pé ìrorun sùn bí àìrorun sùn kọ́ ní bàbá yà wọ́n bá sojú abẹ́ ń pé àbókò bó ni ọ̀yìn ọ̀rọ̀ dojú àmì torí pé ń dàgbà dànù àti rí nínú àwọn ti pé mẹ́fà àwọn máa ti wọ yunifásitì ó tó pé òun ti parí skul ọparí skul òun ti ríṣẹ́ oríṣẹ́ sálárì yẹn ò ti tó sálárì tó mi ti ralẹ̀ ok ó kù ní ti wọ sàárì. tẹ̀lé ìtumọ̀ sí pé tètè gbọ́rọ̀ wọ́n ti ń bọ ọtọ́ ti pẹ́ àwọn obìnrin lé wọ́n ń dẹ sí ọ bàbá fi di tàwọn bàbá bàbá ó sì ti fún ọ bọ òwòjọ kan láti wò pé tó ọ gbádùn torí di eléyìí káfẹ́ yà ti ti sáà torí pé à ń bùkátà rẹ̀ ẹ̀rí nígbà táwọn kan wọn kí arọ̀bàníyà wọn kì bọ́nú ẹ̀sìn wọn àwọn nasara fadaism mọdaism ìgbà tó bá ti fẹ́ jẹ fada kò gbọ́dọ̀ níyàwó ẹni tí wọ́n bá jẹ mọdá kò gbọ́dọ̀ lọ́kọ ah ọlọ́mọdé kọ́ lọ́wọ́ dàrú ọlọ́run ti dá nǹkan yẹn mọ́ wa la pé máa rìn mọ́ ẹ̀yàn lọ́kàn náà ni. tó o bá jẹ́ ọkùnrin obìnrin ó wọ̀ tó o bá jẹ́ obìnrin ọkùnrin ó wọ̀ kí á la ṣe é ṣe tá a fẹ́ fi mélòó yìí kúrò lára wa wàhálà tó ti ń ta lè ṣe kẹ́ bó ṣe fi ìṣe àti jẹun sí wàhálà kí ló lè fi di ẹ̀yin náà lẹ sọ pé ibi kì wọnú kọ́rọ̀ mi ọ̀wọ̀ tóbìnrin bá ń gbọ̀n bí ìgbẹ́ báwo ló máa ṣe tọkùnrin bá mú ọ náà bí ọmọ báwo ni wọn náà ti sè àti ká lọ́kọ àti ká níyàwó torí ẹ̀ ńgbà táwọn ẹsẹ fadafada sẹbẹyìn náà máa tó ṣẹlẹ̀ láwọn churches Roman Catholic ní gbogbo àgbáńlá yìí American continent European continent African continent Asian continent kódà tó ti dórí àwọn island island gbogbo chọ́ọ̀tì kọ̀ọ̀kan ọ̀ràn táwọn olórí chọ́ọ̀tì ń dá àwọn ọ̀gbọ́dọ̀ fẹ́yàwó nígbà tó ti jóye yìí o tiẹ̀ gbọ́dọ̀ níyàwó nígbà tó ọmọ kó jóye yìí ṣebí ẹ̀rọ ọ̀ràn tí wọ́n ń dá gbogbo àwọn ògbó wẹ́ẹ́rẹ́ tí ń bá wọn wá sí chọ́ọ̀tì gbogbo wọn bà láyé jẹ́ gbogbo àwọn ògbó wẹ́ẹ́rẹ́ wọn gbogbo wọn ni wọ́n bà láyé jẹ́ nígbà tí wọ́n bá àwọn ọmọdé kéékèèké bìnrin tí wọ́n bá wọn lájọṣepọ̀ tán wọ́n sì máa mú wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan wọ́n tún wá mú àwọn ọmọkùnrin wọ́n tún kọlù àwọn náà wọ́n tún bá wọn lájọṣepọ̀ iṣẹ́ àwọn èèyàn nẹ́bí lóòt a'udhu billahi minash shaitani rajim nítorí pé ntọ́lọ́wọ́n bá dá mọ́yẹn lára kò sí bó ṣe lè ṣe tí wọ́n sọ pé ọ̀fẹ́ yọkùnù gbèsè ayé rẹ tí nítorí pé téèyàn bá ti ṣe ń tọ́tọ́ ntí ọ̀tọ̀ náà ni ó ṣe ẹnikẹ́ni tó bá ti kọ̀ láti fọwọ́ ọ̀tún jẹun ọwọ́ òsì ń retí ẹ̀ bí ẹ bá ti kọ̀ láti gbálẹ̀ mọ́sálásí yóò rí lẹ ilé òsàgbà ìgbà tó bá ti níyàwó kò ní tí ọlọ́run ọ̀fẹ́ kò sí tàbí ṣùgbọ́n nígbà tí èsì pé wọ́n ti digi bọ́rọ́ gidi ó ṣe zìnnà náà ó ṣe bàjẹ́ náà torí ẹ̀ ọlọ́ni wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun nínú àmì ọlọ́wọ́n bá tẹ́sí máa dọ́ ọlọ́wọ́n bá wà mo ti ṣe gbàtó mo ti ṣe jẹ́ kó nìkan la gbọ́dọ̀ jọ́sìn fún un kìí ṣe nǹkan míì tó yàtọ̀ sí i òun náà ni dídá tó dá àwọn èèyàn oríṣi kejì fún wa ọdọ obìnrin fáwọn ọkùnrin ọdọ ọkùnrin fáwọn obìnrin nítorí kẹ́ ẹ lè bá a máa ríbi farati lára wọn torí kẹ́ ẹ lè bá a máa ríbi farati sí ọkùnrin ó sára obìnrin ọkàn rẹ̀ ó obìnrin ó sára ọkùnrin. ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ọlọ́wọ́n bá wá fi ìfẹ́ àti àánú ọlọ́wọ́n bá fi sáàrin yín ọlọ́wọ́n ní dájúdájú àwọn àmì ńlá ń bẹ nínú eléyìí o fáwọn ẹni tó máa nú rò àwọn àmì ńlá ń bẹ nínú bọ́lọ̀ ṣe dá wa lákọlábo fáwọn ẹni tó máa nú rò alimami ibn kathir nínú ó ní ẹlẹ́dàá wa. ja'ala azwajahum min jinsihim ó sì ẹnìkejì fún wa láti inú wa ẹnìkejì ọkùnrin lóbìnrin èèyàn lóbìnrin èèyàn lọ́kùnrin ẹnìkejì obìnrin lọ́kùnrin èèyàn lóbìnrin èèyàn lọ́kùnrin alihamudulilayi ọlọ́run ọba tí ò sẹ́nìkejì wa fún wa lẹ́dàá oríṣi mi tí ò mú káwọn ẹnìkejì wọ́n jẹ́ àlùjọ̀nù alihamudulilayi ọba tí ò mú káwọn ẹnìkejì wọ́n jẹ́ ẹranko alihamudulilayi èèyàn bíi tiwa náà lọ́lọ́ ní kọjá nìkejì wa nínú àmì títóbi ọlọ́run ọba nù ọlọ́run ọba wa ní kọjá nìkejì wa dájọ́ máa gbé tí ò ní sífẹ́ láàrin wa tí ò sì ní ṣàánú láàrin wa ìwọ náà wò ó èèyàn méjì ò lè jọ gbé abẹ́ àjà náà tí ò bá sífẹ́ èèyàn méjì ò lè jọ sun orí ibùsùn kan náà tí ò bá ṣàánú ọlọ́run ọba wa fi àánú sáàrin wa ó fi ìfẹ́ sáàrin wa ó fi àánú ó fi sáàrin wa ọkùnrin ọmọ ṣàánú ìyàwó ẹ̀ tí ìyàwó bá ní lẹ́ẹ̀kan tí mo ti ẹ̀ gbé omi tí mo ń bá yín gbé lọ sí balùwẹ̀ gbígbẹ́sẹ̀ tí mo gbẹ́sẹ̀ sí balùwẹ̀ báyìí mo yọ ṣubú ni ọkùnrin ó sì rí i pé nínú ọkàn òun ló ń ti gbọ́ nínú ọpọlọ òun ló ń ti gbọ́ pé sọ̀hánàlá tó tètè níbo ló ti ṣubú yọ̀ọ̀sẹ̀ lè lọ ọbẹ̀ pé kó mú kòbókò kọ́ máa nà á nítorí ìfẹ́ àmọ́ àwọn tó ní kíni ṣé ọ̀dà lápá ni àbọ̀ ọ̀dà lẹ́sẹ̀ kíni bẹ́ẹ̀nbẹ́ agbọ̀ lásán àti ní ọmọ ọmọ wọ sílípàsì lọ lé ìwẹ̀ ma àbọ̀ orí nǹkan bẹ́ẹ̀ tó bá tún di lọ́la ni ọwọ́ tẹ̀mọ̀ ah! kó mìíràn bẹ̀rẹ̀ sí ìtura pé ṣé sẹ́yìn àmọ́ ti fẹ́ yìí àbí bàbá burúkú rú èwo lélẹ́yìí <laughs> kọ̀sáànù bàbá kà ìyàwó ni ibi tí mo gbówó sí nínú àtẹ ìmẹ́nitọ́ lọ́mi lójú tó gbówó lọ ń sọ tẹkúntẹkún ló máa ń wò ó bàbá alágbèjà ẹ gbọ́n tí mo kúkú gbọ́ dáadáa ẹ wọ́n fáwọn ọkùnrin mi wá rẹ àwọn àkàmọ́tù mo gbọ́ dáadáa kí ni kí ni wàá tún di lọ́la ibẹ̀ ni ó gbé sí ọkọ̀ ọlọ́gbọ́n sẹ́ni a bá kọ́nu létí ọ̀gbọ́dé wọ́n ti kọ́ wa àbà ẹ̀yẹ ká láàánú. bàbá àtìyá rẹ̀ kú lẹ́ẹ̀kan náà nínú accident. bíyẹn tí wọ́n á sọ fún ipe ń tọ́sẹ̀lẹ̀ ni wọ́n náà wọ́n ní ojíṣẹ́ fún ẹ̀m sọ́gbọ́ wọn ní bàbá tiẹ̀ kú o ọlọ́wọ́ forí jókòó ọ̀run <laughs> ọ̀daràn gidi nù mo rò pé fúnra bó ti sọ sọ́gbọ́ wọn ní bàbá ti ẹ kú o ọlọ́run ti forí jòkó ọ̀run ìyẹn ni pé kìí sà wọn kìí sọ ọlọ́run lọ́lọ́run forí kìí sà wọn lọ́lọ́run forí jì òkú ọ̀run àwọn ni kọ́lọ́run forí jì tẹ́lẹ̀ pé lẹ́yìn kò tí ẹ̀ kà wọ́n kú mùsùlùmí nù dáa ilà ìlọ̀lá wà láwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ láwọn tó ti rúdù burúkú ah bàbá tiẹ̀ náà wà kú sétí ìyàwó rẹ̀ náà bá ní tọ́ wọ́n ní bàbá yín kú ọlọ́run forí jò kú ọ̀run ó lè ti gbàgbé pé bàbá rẹ̀ kú ọkàn rẹ̀ bàjẹ́ tọ́fà ìfẹ́ yọ ọmọ wa kó ẹsẹ̀ lójú ẹ ẹm ṣé bó ti yẹ kó kí mi nu ṣé bó ti yẹ kó kí mi nu bóòlù ẹ̀yìn kí mi ń jọ bàbá àtìyá tèmi kú ẹ̀mí bàbá àtìyá tiẹ̀ nù àbà irun tá à ń bá ń fẹ́ kún ṣe sí wa nìkan àna òsè sọmọlá kejì wọn bẹ nínú àmì ìmánì àti pàfẹ wà lìjánà anabi ni wa an ta'ti an-nasa ma tuhibbu an tu'ta kọ máa ṣe sáwọn èèyàn irun tí wọn náà ṣe fún ṣe ṣe ọ tí wọn jẹ gbà ló ń ṣe fọmọlá kejì rẹ tọ wọn ní Imam Ibn Kathir ó nítorí pé obìnrin tẹ rí yẹn. kìí ṣe gbogbo wọn ni wọn pẹ́ lọdọ ọkọ lọkọ ò lé dànù nítorí ìfẹ́ lásán wọ́n bẹ nínú wọn ẹni tó ṣe pé ìfẹ́ tó ní sí ni òjò lè lọ ó sì ń bẹ nínú wọn ẹni tó ṣe pé kò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ má ṣùgbọ́n àánú tó ní sí ni òjò lè lọ àánú ni ọmọ rò ni oníjó lè ẹlòmíì ìfẹ́ ni ọmọ wò ni oníjó lè. ó sì ń bẹ́nu wọn ẹni tó ti pọ́ ọmọ tó bí fún ni òní jó lè. torí ẹ ọ̀dọ̀ obìnrin kó náà ṣe pẹ̀lẹ́ o ìwọ ò lè mà kí ló dé tọkọ rí o sì lé ọ lọ tóbìnrin bá rí pọkọ bóun sọ̀rọ̀ pé òun ó lé òun ó náà lè máa ṣe garagara kó máa ṣe ṣe pé kò sí bóun ò ṣe tó tẹsí ma kọkùnrin burú díẹ̀ òun ti máa sọ bí ṣe ń tẹlẹ pé kí lóbìnrin ń pera rẹ̀ ganan rí wàláì lè fi àpò yóò ti máa sọ síra rẹ̀ nínú wàláì bìí jà ọkùnrin boró díẹ̀ yóò máa sọ síra rẹ̀ pé wàláì bìí jà ìgbà tí yàwó kọ pàkọ́ nù ó wàláì bìí jà tọ́ bóyá fẹ́ rẹ lónìí ni òjò lé ọ lọ má bàjẹ́ o dáadáa tó ń ṣeun bó o ti ṣe dáa tó fi nífẹ̀ẹ́ rẹ̀ má bàjẹ́ bóyá àánú rẹ ńlọ ní má sì garagara bá àánú tí ó ní sí ọ jẹ́ bóyá àwọn ọmọ tó bí fún ní wò mọ́ ọ́lá mọ́pọ́mọ́tì mọ́dọ̀mọ́dára rẹ̀ torobìnrin míì náà la hawla wala quwwata illa billah ìmẹ́lẹ́ tí ń bẹ lọ́dọ̀ wọn ọ̀bùn tí ń bẹ nínú ẹrù ẹlòmíì ọkọjà àṣìṣọ tírélò lè kó ó lè pọ ọmọ ti pẹ̀lú kún mú ikùn àti jẹta tàná tòní ó tún kún ọmọ yàgbẹ́ ó tún kó gbẹ́ ọwọ́ ra ń pe gbogbo ẹ̀ yóò tún máa fi yá sọ ọ wá wá sáyọ ọmọ yìí ẹ ń para mi ń para mi ń tó ń ẹ. nígbà tí bá ń sọ ọkọ ti bẹ̀rẹ̀ sí ní dì mọ́wọ́ sí sí tọrọ bá dé pé ọbọ ní kọ̀lákàsí kọ́dà mọ́ kábàámà pé mo ẹ ni wọ́n á ah kí ni mo ṣe obìnrin kí ni mo ṣe náà ni ní eléyìí náfìlà ọ̀rọ̀ nílẹ́nu obìnrin fún èdè àníyàn tí èsì sẹ́yìn kankan o títí tí wọ́n fi lè jáde lé ọ̀pọ̀ ẹ̀yìn sẹ́yìn kankan náà ni tó máa kíyèsí ara rẹ̀ tọ́ ẹ̀sìn màkóbìnrin ntí o ti dékẹ́ lómi nu wọn náà sápò lọ́dọ̀ ọkọ oníkó tí màkótó ń bá sá lọ sọ́dọ̀ bàbá òun kò ní yọ jẹun gbogbo bó ń ṣẹṣẹ ń lu bàbà àbá káàkiri kò tí ì dùn òun náà lówó ọkọ yìí ní ń sànú òun tó ń fi rún jẹjẹ tó náà bá sáko ń bẹ yọ jẹun wọn náà má lérò pé ìyàwó rẹ ní ìṣẹ́kù lọ́dọ̀ rẹ nítorí ìfẹ́ o torí owó tó ń nálé lórí ni òtítì sá lọ ọ̀pọ̀lọpọ̀ nù wọn lọ́wọ́ àtọ ìfowó torí tó ní tó ń nálé lórí ni òtítì ìsílẹ̀ rẹ lẹ̀ oníkẹ́ rẹ kọ́bọ̀ bọ̀tẹ̀ alihamudulilayi ṣé kò sá sá lọ bákan náà ọ̀nbẹ nínú àwọn obìnrin ẹni tó ti pé ọkọ rẹ̀ òní kankan kódà àwọn ẹni tí máa ń wò ojoojúmọ́ ni wọ́n ń sànù rẹ̀ á ìyá alágbájá ó kú àfaradà ó kú sùúrù ṣé irú ọkùnrin tí yàn máa bá gbé nì tó ẹ pé náà ní gbé ká ẹnì kan ò sínú ilé rẹ̀ tí wọ́n fi jókòó ìdùnnú ní sì ọkàn ìyàwó yìí láéláé nítorí pé ó nífẹ̀ẹ́ ọkọ yẹn onífẹ̀ẹ́ rẹ̀ gidigidi kódà sẹ́nìkan bá fi lè sọ̀rọ̀ ọkọ rẹ̀ láì dá níwájú ẹ̀ kọ̀ọ̀kan tí ó dà irú wọn náà wà wọn náà má bà fẹ́ yẹn jẹ́ o má bà ìfẹ́ yẹn jẹ́ o tọrọkùnrin mi náà aláṣejù ni o onífẹ̀ẹ́ rẹ̀ ọmọ àgbẹ̀ bẹ́lọ́n ti ń dọ̀ọ́lá àmì ìfẹ́ tó lọ́wọ́ àlọ́kọ̀ rẹ̀ kọ́ lọ́ọ́ yọ ẹ́ sẹ́kẹ́ tọ́lọ́ ń bá sí yọ fẹ́ẹ́ tó bá fi ọ́ lẹ̀ ó ní lómi ìfẹ́ tó èkú ń gbà mí tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o bákan náà nínú súnà wa ànábì ọlọ́run kò náà nìkan níyàwó nínú súnà àwọn ànábì ọlọ́run nìkan níyàwó àwọn ànábì ọlọ́run ọba máa fẹ́ yàwó àwọn ànábì ọlọ́run ọba máa fẹ́ yàwó táwa min afẹ́ fi tiwa jọ ń gbàtà bá lànà ìfẹ́ yàwó ọlọ́ni walaqad arsalna rusulan min qablik wa Muhammad sallallahu alayhi wa sallam. a sì wá mú kí àwọn àránṣẹ́ yìí a sì wọ́n ní oníyàwó gbogbo wọn ló níyàwó a sì tún mú wọn bí ma tala wá fẹ́ fi tiwa jọ ọwọ́ àlọ́ ti kéwú débi má fẹ́ yàwó ìmọ̀ yìí pọ̀ ó ń mì lórí rẹ̀ ń sì ń mì níkùn rẹ̀ torí ẹ̀ olùpẹ̀tọ̀ bá fẹ́ yàwó ìmọ̀ rẹ̀ ọ̀sán yìí rọ̀ ní ṣètọ́ni ló ń dọ̀ ọ́ láàmú torí kò sí báwa ṣe lè ga sáà gàṣọ àwọn ànẹ́bí ọlọ́ọ̀ ó tẹ wá fẹ́yàwó ọlọ́ọ̀tẹ́ bí ma a ọlọ́mọ tí wàá lálẹ́ ti dànù ó bí ma náà ni àwọn ànábì ọlọ́ọ̀nù wọ́n níyàwó wọ́n sì tún bí ma ẹnì kan ló ń ka tíra kan tíra Sheikh Abdulfatah Abu Ghudda àwọn olùmọ̀ tí wọ́n kú láì níyàwó ó kọ tíra yẹn àwọn olùmọ̀ tí wọ́n kú láì níyàwó wọn á ní sùúrù àyẹn ló wú ọ lórí ni wọn náà ti wá nípinnu pé kí wútọ ńkọ yìí wọn gbọ́dọ̀ líìdì rẹ débi àìsẹyàwó ni á yóò líìdì rẹ débi tí ò dáa ọsẹyàwó má ti nara rẹ jẹ o ọfẹ kékèkúkè má kí ó nù wọ́n ní ẹ Ibn Taymiyyah wọ́n ní ọ̀fẹ́ yà Nawawi wọ́n ní ọ̀fẹ́ yà á ní kíni tí wọ́n ní ẹ kò sí tọ́kàn wá. nídìí ìbàjẹ́ òun ló sì máa mú wà kọ́ni lè sọ̀rọ̀ òun ló máa mú kéèyàn lè sọ abẹ́ rẹ̀ jù òun ló máa mú kéèyàn lè sọ abẹ́ rẹ̀ jù anabi sallallahu alaihi wa sallam ó rí obìnrin kan jọ kan anabi wa sáré lọ́ọ́lé ó sì lọ bá ìyàwó rẹ̀ Zainab ọba lórí pé anabi lọ ya anabi sì bá lò pọ̀ ó sì wẹ̀ ọjàde wá bá wọn sáábì rẹ̀ ó ní ẹ̀rí obìnrin tí máa ń bọ̀ àṣetánì máa ń síwájú ẹ̀ tó bá kọ̀yìn àṣetánì máa ń wà lẹ́yìn ẹ̀ tẹ́nìkan nu yín bá rí nǹkan kan lára obìnrin kan tó fẹ́ mú kí ọkàn rẹ̀ ọgbọ̀n ó tètè máa gbọ̀n lọ lé torí pẹ́rù tí obìnrin yẹn gbé sára tó fẹ́ mú ọtí náà ń bẹ lára ìyàwó rẹ̀ náà kò sí obìnrin tí ò kò sí obìnrin tí ò bíútì kò sí obìnrin tí ò ní sáfẹ́fẹ́ ọkùnrin kò yé tẹ́ra rẹ jẹ́ ike mi sì mú ibi tí mo jẹ ẹ̀fẹ́ ọ̀dà wálẹ̀ ọ̀dà torí pé wo ò lè dá nìkan kan ọlọ́run ló dá gbogbo wa. ẹ bó tiẹ̀ ṣe rí gbọ́ǹkan ni èwo ni wọ́n dá torí gàngàrà. gàngàrà gàngàrà rẹ̀ ní ọ̀dà èwo ni wọ́n dá torí gbọ́ǹkan. mo sì mú wàláhì ò sí mú wàláhì ò sí mú fún kíbọ̀ ọlọ́run torí pé ńgbà tó ń ṣiṣẹ́ wọn ló pé yes you are the most beautiful lady in this world sàṣeyàn ní ọ̀parọ́ ọ̀rú rẹ̀ tí wọ́n máa kọ lẹ́tà láyé lẹ́tà láyé text message wọ́n máa fi ránṣẹ́ ni láyé three call gbogbo òru kò sóorun you are the only cockroach in my cupboard you are the only clinic hàn ah, ó tún sọ dáa yẹn <laughs> so àwọn afẹ́tán ó ti wá bọ́ sí ọ lọ́wọ́ ó ti di pọ́ńtọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹpínì bàbá sọ̀rọ̀ ẹgbẹgbẹ́ nu sọ ẹnu rẹ̀ ń ti rún ta ló ní kọ́ da sọ̀rọ̀ tá à ń sọ àgbọ̀ á ah. la ilaha illallah tó sì dá bẹ́ẹ̀ òkúkú dá bẹ́ẹ̀ wàláhì torí di ẹlẹ́yìn anabi sallallahu alaihi wasallam ni tó àbá ti lé sí o ní ìsìn wa ni kò lọ lé kò lọ báyàwó ẹ ìyàwó ti játa tálá lọ bá bẹ́ẹ̀dì la rí àríyáwó ìyá alágbájá mo lọ wà ó lóun wà ní ọjọ́ ta ọkọ sì wà ń kòròdú pé ẹ bá ṣe jẹ bá ṣe mú náà ní dákùmọ̀fẹ́ rí ọ kí a mọ̀ sá níbo nílé nì ṣé èsì kò tún dé mo dé o mo dé ní mo ṣe dé kọ́ bá mi lé kíá ṣé ọ̀ dáhùn tàṣà wọn ni ó dáhùn pàápàá àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń ń gba pọ́ọ̀lù ta tó ń pè ọ lọ́sàn-án gangan bàbá mufuni pé kí ni ó ní tó kún lálé ọkọ rẹ̀ ẹ mọ̀ wá nǹkan ṣe kí ló ṣe tí wọ́n wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ bá wà nọ́mà ó rí nǹkan tó lè ba yí ẹ̀jẹ̀ tí èsẹ̀ lọ ó sì kí lọ́sẹ̀ wọ̀ fún torí kó lè máa gbọ́ bùkátà rẹ̀ ìwọ sì ti bẹ́ẹ̀ ta ọ̀dọ́ wa obìnrin mùsùlùmí o ẹ má jẹ́ àwọn ọkùnrin yóò ti ṣe o ẹ̀yin lẹ́yìn tí wọ́n sì ṣe ń gbà mí ẹ̀yin náà lẹ́ẹ̀ máa ké ta ẹ̀ máa kó kò tún pé lé máa o kò fojú lé máa o sẹ́yìn tí ó fi lé. Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ alẹ́ níjọ́ ọba tilẹ̀ sẹ́yàwó fàálẹ́ yìí ní sọ́rùn kọ́ ya máa gbà wẹ̀ kọ́ máa gbà wẹ̀ ẹ̀yin ọ̀dọ́ tó ọba tilẹ̀ sẹ́yàwó máa gbà wẹ̀ bí ọ̀dọ́ kan nìyẹn ó ẹ̀dá kùsà gbogbo ìgbà tí mo bá ti jáde síta tí mo bá ti rí obìnrin tí mo bá yẹ ṣòkòtò mi wò màá rí pé nǹkan ti dà á bẹ̀. tí mo bá sì ń bá obìnrin sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ ẹ tí mo bá ti ní báwo ni owó mi nítorí tí mo ti ń tọ́ ara kọ̀mọ̀dá bẹ́ẹ̀ nígbà tí èsì pa sẹ́nìdì rẹ̀. kọ́dà ọ̀kan ní obìnrin tó ń fẹsẹ̀ tó bá ti lè ti òun lórí fóònù báyìí wọ́n rí i pé màá ní ìtìdá láàárọ̀ òun áá ah, ah, ọ̀gbádùn ó ní kọ́dà ìyá ìyàwó tó ń fẹsẹ̀ òun tó bá pè òun ó ní wàlúùláì òun ó ti tọmọ ní ìtara mọ́ ní ah, ọ̀gbádùn <laughs> tètè fẹ́ yà o tètè fẹ́ yà o. èyí tó wá ní ẹ tó máa ti gómìnà sọ̀rọ̀ kó n òun tọ́ ara fẹ́yàwó ó ní ẹ̀sà èkó ni mo wá ilé ti ṣòro gbà lẹ́kọ̀ọ́ kò ṣòro bí ilé bá tán lẹ́kọ̀ọ́ máa bọ̀ wá lu òkè àwọn kan láyé tó máa gbé lọ́fẹ̀ẹ́ ee wàláhi ọ̀ràn tó dá lẹ́kọ̀ọ́ tó bàbá ló bàbá ló mẹ́sàn-án bàbá ń bàjẹ́ wọn bọ̀ lọ́yọ̀ ó sì jẹ́ lọ́rin náà máa ń so torí ẹ̀ àwẹ̀ ni wọ́n máa gbà ó àwẹ̀ torí òun kọ́ ń jánu yóò kọ́ ń jánu torí pé wọ́n máa ń gbà àwẹ̀ òní máa òní fẹ́ rẹ jẹ́ òní fẹ́ rẹ jẹ́ Al-Imam Ibn rahimahullah. ó ní ìdí dáná sallallahu alaihi wasallam sọ pé yá ma'shar shabab ẹ̀yin la dojú kọ wọ́n nítorí pé ọdọ àwọn ọlọ́kàn wọn máa ń rìn lọ sí di afẹ́yàwó afẹ́yàwó ẹ wà wọn tí máa ń pè fún àwọn béèrè wọn tó bá jẹ́ pé ọ̀dọ́ mẹ́wàá lọ́ bá pè méje nu wọn kan iná ni máa wí torí ẹ̀ iná ìlànà Nabi sallallahu alaihi ti dojú kọ wọn. Ibn Hajar wá ni yàtọ̀ ti tó ẹ̀rí kò ti níyàwó kan lé o ti níyàwó kan lé o ti níyàwó kan lé bẹ́ẹ̀ lẹ́nìkan ọ̀fẹ́ yàwó kan olùtí ẹ̀rẹ́ wà dùn nínú obìnrin táwọn rírí ẹ̀rí kan ni. báyìí ẹ̀kọ́ tí wọ́n sọ ni ah, àlọ́ náà ń fòrè sí i <laughs> sòṣùgbọ́n àwọn tó wà ní ọmọ pé ẹ́ eh! tó bá torí pé wọ́n ní bẹ lára ẹ̀ àwọn bàbá àwọn ti kó gbá lé díẹ̀ díẹ̀ kódà tí wọ́n bá mú mi wá tán ní bàbá ẹ̀yin la fi fún abùn yín ẹ ẹ ṣe yọ̀ọ́ lálùbáríkà ẹ dẹ́kun ẹ wẹ́lò mi fún. àbá yín gbé náà wọlé àní ẹ wẹ́lò mi fún. ṣùgbọ́n Ibn Hajar ó ní ṣùgbọ́n tí sábàbí bá ń bẹ lára bàbá náà o sábàbí ń bẹ lára àyà òun náà ọ̀fẹ́ níyà ọ̀fẹ́ lọ́kọ bàbá náà fẹ́ níyàwó kò sí ní tó burú ń bẹ́ẹ̀ torí ẹ̀ iná aláṣẹ rí lọ́dọ̀ sàdé bínú Mas'ud radiyallahu anhu ó ní tí mo bá mọ̀ pé ìjọ péré ti báyìí ló kù fún mi láyé tí màá lò tó sì rọ̀ mí lọ́rùn láti rí ìyàwó sẹ́nu ẹ̀ wá láì máa fẹ́ yàwó. gbogbo tí tó burú ẹ wọn kàn máa tàn ọ́ jẹ pé adúlù bàbá tó fẹ́ lọ fẹ́ nì pé ọwọ́ ọmọ tó fẹ́ fẹ́ náà kò lè kú láìpẹ́ ẹ̀kú tí bàbá ti dé bàbá wọn máa wọ bàbá tó ti kọ̀wé títà rè èsì ọ̀kan tí ì dé ni bẹ́ẹ̀ ni máa wọ ọtọ́ dàgbà ọ̀dà ọmọdé ẹni tó fẹ́ yàwó lónìí tọ́ ẹgbẹ́ kò sí ìjogún ọdún lọ tí ó sì lòjọ ọdún méjì lọ́sọ́kú ńkọ́ ìwọ ìyàwó náà tó ń wora rẹ pé ẹ ọ̀ndà eighteen ni ọ wọ́n fi ọkọ̀ oṣù mẹ́fà lọ láì lóyún ó sì kú ẹ̀yin mẹ́yẹ ṣé bọ́jọ́ kú kálukú ní òkú ọjọ́ kú kálukú ní òkú fẹ́yàwó jàre tí ìyàwó bá ń wọ̀ mọ́wò kó ti dàgbà ẹ ti fún jàre tọ́wá fẹ́ fẹ́ ọmọ yín ẹ mọ́wò kó ti dàgbà lópin ìgbà tí ọba máa sàárẹ̀ kú lọ́wọ́ ẹni tí máa ń sàárẹ̀ kú lọ́wọ́ lọ́kùnrin àbí ń sàárẹ̀ kú lọ́wọ́ lómìnrin ẹ má ti orí àwọn fẹ́ o ẹ sì má ti ọlọ́kọ ìyá lásán ẹ fẹ́ sà fún wa. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o tí ẹ bá fẹ́ fẹ́ yàwó lárí òfin ọlọ́run a kí ìyàwó tí ó fẹ́ yẹn kó ìyàwó tí ó nífẹ̀ẹ́ sí obìnrin tí a bá nífẹ̀ẹ́ sí lọ́yẹ̀ káfẹ́ torí ẹni tí àjọ máa gbélé kan tá a bá nífẹ̀ẹ́ sí wàhálà ni o wàhálà ni o kó sì tún jẹ́ wọlúùdẹ̀ bímabíma ẹni tá a nífẹ̀ẹ́ sí tó nù nífẹ̀ẹ́ wa tó sì jẹ́ bímabíma ẹni tá a nífẹ̀ẹ́ sí ìfẹ́ kéde dandan ká sí ní ká tó di pa fẹ́ ra wa jàmá nítorí pé àmúrẹ́ ni lọ́rẹ̀ wọn láti dọ̀ alátọ̀dún mẹ́rin ẹ̀ ń ṣe kínni àjọ wà látọ̀dún mẹ́rin oríṣiríṣi ìbàjẹ́ ni máa ń ṣẹlẹ̀ látọ̀sùn mẹ́rin oríṣiríṣi ìbàjẹ́ ló máa ń ṣẹlẹ̀ nítorí pé yóò dáàrin kan ọ sọ yìí pé ẹ kọ̀dájú pé màá fi ọmọ bóun ni mo ti lè máa fi obìnrin tí ò ní máa ọba bá àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ pé ah, ọmọ wa lọlé ni báwọn náà ń ṣe nìyẹn báwọn ṣe ń ṣe nìyẹn nígbà tó bá wọ lọlé yóò di pé ọba ń fọṣọ yóò bọ ọba ń gbálẹ̀ yóò torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú òfin ọlọ́run ẹni tí a bá fẹ́ fẹ́ ní kánmọ́kíá ni ọmọ pẹ́ orí ló tún yẹ ṣe gbéyàwó ló tún ti ń bọ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni tó tún fẹ́ mà ju kó ọkàn rí kówó pétọ̀ mo ó wù mí mo fẹ́ lọ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rù yẹ ọ̀kan náà àwọn sàábé ó ní mo rí àwọn tí mo fẹ́ fẹ́ ọ̀kan nínú àwọn ànsọ́ anábì sallallahu alaihi wasallam tó ti wò ó ó ní ti wò ó á anábì na wò tó rẹ̀ ọkàn lè ọ lè gbómi wá fún ọ gẹ́gẹ́ bí ẹ̀yìn wọ́n ti pè ẹja anú agolo ẹ̀yìn la fi fún ẹtù wò kárí ẹ̀sà awò ọ̀nbùrù ilẹ̀ ìhà ìnáwó ẹ̀yìn yìí nítorí pé eléyìí ní fúnra yín obìnrin tó múra bá tó níwà mo fira mi fún ọ lábẹ́ òfin Ọlọ́run tóbìnrin kan bá sọ fún anabi sallallahu alaihi wasallam fún mo fira mi fún ọ ó ti di awusa anabi tó bá wà anabi wọn ò ní ìdìkún so ìdí Ọlọ́run ti so anabi sallallahu alaihi wasallam wà wò anabi wà gbórí lọlẹ kí ni tuma rẹ lọ́dọ̀ ẹ̀yin olóye nàá ẹ. Eh? kò wu anabi sallallahu ah wasallam àmẹkọ anabi o ti pọ̀ jù o ti kọ lọ́nà tó dáa bi awa bí àwa nàgbà wa ní ìsìn ti wo lọ́gùn no interest. ẹ á obinrin láéláé ọgbẹ́ tó kò ní gbàgbé torí sensitivity tó wà fáwọn obìnrin kò sí ọ̀rọ̀ wọn máa lu aago lórí rẹ̀ láéláé ni pé sálá òun ò lè lọ́kọ láyé má gbogbo èèyàn máa sọ pé no interest yóò sì gbàgbé pẹ́lú mi ọmọ wípé òun ní interest bánàbí wàá sọ agbórí lọlẹ̀ ọlọ́run sí òun náà gbọ́ obìnrin náà kọ gbọ́ tiẹ̀ náà òun náà ti gbọ́ yé kò ní di pé ẹ sọ̀rọ̀ fẹ́ẹ̀ máa mí nìyẹn ní sọ̀rọ̀ gbọ́ bẹ́ẹ̀. Hmm. so <laughs> wọn náà ti rí pàdé bisalòlá àdìsọlá sọ̀rọ̀ sádùú ń bẹ ọ̀kan náà àwọn sábẹ tó náà gbọ́n dáadáa wọn àná bisalòlá àdìsọlá sọ̀rọ̀ bá fẹ́ mi fẹ́ láàyè ìlọwọ ntí òwú ẹnìkan ló wẹ lómi ìdínú tí gbogbo òlejò fẹ́yàwó kan náà sọlẹ ìtumọ̀ sí pé obìnrin tó fẹ́ fẹ́ tó o bá ti wò ó tó wù ọ́ ó ti tó láti nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí ìfẹ́ ìbágbépọ̀ ìṣe dáadáa síra ẹni ìní máa bí ìfẹ́ torí jubilatin nufus ala hubbi man ahsana ilayha wa bughdi man asaa ilayha bọ́lọ̀ ń ṣe ṣe àdámẹ́ mi kálukú wa ni pé a máa nífẹ̀ẹ́ ní ti máa ṣe dáadáa sí wa a sì máa kúrò ìra tí ń ṣe àìdáa sí wa àbí wò lẹ́yìn rí bọ́lọ̀ ń dá wa ìyàwó lè wà á lè rẹ kọ́ ọmọ ṣe dáadáa sí kò ní kò nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó bá fẹjọ́ sùn yìí tó sọ pé ìyàwó mi ò nífẹ̀ẹ́ mi ìbéèrè tẹ̀yìn ó gbin ni pé bóun ni wọ́n ṣe sí i kèsì pé ìyá alágbájá ń gbọ́ wá ń bí kí ló ń ṣe ọ́ oníkẹ́ kọ́kọ́ bí ọkùnrin oníkẹ́ kọ́kọ́ bí ìpè bóun ni wọ́n ṣe ìwà wo ni wọ́n hù sí torí tó máa ń ṣe dáadáa sí i dáadáa ló náà ṣe sí ọ alìjẹsà olùẹsẹ̀ni ilẹ̀ ẹ̀sẹ̀ dáadáa sí ti ò lẹ́sẹ̀ mi ju dáadáa lọ. tọ́ báyìí ni torí ẹ̀ kò ní ìdíkpé afẹ́ dìvẹ́lọ́pù ìfẹ́ lójú apẹ́ kátó fẹ́ra irọ́ ni irọ́ ni irọ́ lásán zinalẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọrùn wọn tó máa tó fẹ́ra wọn tán wọn ti súra wọn pé kí ni tuntun kí ni tuntun tẹ́ ń gbé rọ̀ gbogbo ẹ ti di pàǹdà kò sí kọ́nà tá a ti mà kò sí bàbàrà má torí ẹ kọjá bímá bímá kó láti mà kó bìnrin má bímá tó bá jẹ kó láǹtì tó ti lọlé ọkọ ó bí ma àwọn àdílé wọn wọn máa bí ma àmọ́ kìí sípà ti lọlé ọkọ kọrọ ma bí àbúrò náà tún lọ kọrọ ma bí àbúrò mi tún lọ kọrọ ma bí wọ́n á pé àbúrò yìí ni wọ́n fẹ́ á tẹ ọ létí o dákun o dákun wáyàwó tiẹ̀ lọ síwájú o àmọ́ ń tọpa mọ o àmọ́ àwọn àmì dárí yìí àbí òye ìyàwó tó ti fẹ́ akẹ́kọ̀ọ́jọ́ máa gé tọba rọrùn ọmọge talọmọge òun náà lẹni tó ṣe pé kò tí ì lọ́kọ rí kìí ṣe dandan kí baálé rẹ̀ ọ wà ń bẹ àmọ́ kò lọ́kọ rí àìwá síbẹ̀ baálé rẹ̀ kìí ṣe kó ṣe zìnà nítorí pé àwọn obìnrin wà tó ń pè baálé wọn lè já látàrí sábàbí mi tí èsè zìnà bí kọjá pé nǹkan oṣù rẹ̀ ọwọ́ tí màá fi wá ó ti lágbára jù nǹkan oṣù yẹn lọ ya ìbálẹ̀ yẹn àbí bí kọjá pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sáré wọ́n ń wọn lọ́jọ́ kan ibi tó ti bẹ́ ìbẹ̀ níbalẹ̀ ti ya gbogbo eléyìí ló ṣe ṣe kéde pé ńgbà tó bá fẹ́ yàwó tó bá ìbálẹ̀ rẹ̀ ń bẹ̀ ó sì sọ lọ́n búra fún ọ pé òun ṣe zina lọ́wọ́ àti ọgbẹ́ ah mo sì yàwó fẹ́ àwọn sábàbí wà lóríṣiríṣi kọjọ́ mọ́gi ọ́ta

ah bàbá mufu ah <laughs> so tóbìnrin kan máa ń sọ fún ọ pé ìwọ kù díẹ̀ káàtó tí ọkàn rẹ ọba lẹ ọmọ wọn ọfẹ ẹ bẹ́ẹ̀ ni tó bá ti lè ṣàìdá kan sí i wọn ah, ló sún mi hmm, ọkọ mi àárọ̀ ọkàrin bí ọba wà ni yàtọ̀ sílẹ̀ yìí obìnrin tí ń bọ̀ láti ilé ọkọ kan tẹ́lẹ̀ ó láwọn ẹ̀sírẹ́sì burúkú kan lórí ẹ̀sírẹ́sì tuntun dà wà mẹ́ẹ̀ níjọ́ tí máa ń lo ètò burúkú yìí ọmọ òkè tó ìwà gbèdébẹ̀ rí yàtọ̀ sí tuntun tí ọ̀mọ ẹnìkan rí tẹ́lẹ̀ Jábìrì wa ni bẹ́ẹ̀ ni ra Ànábì sallallahu alaihi wasallam abilékọ lè nífẹ̀ẹ́ o ìdí tí mo sì fi fẹ́ abilékọ ni pé bàbá mi kú ó fa àwọn ọmọbìnrin lẹ̀ tí wọ́n já burú àtàntì mi àwọn wọ̀nyẹn ń bùkátà ẹni tí wọ́n máa mójútó wọn pàápàá àwọn àbúrò mi lóbìnrin ẹni tó sì ti lẹ́sìtírẹ́ǹsì ló lè mójútó àbúrò èèyàn síbẹ̀ yìí náà má bẹ́ẹ̀ ọlọ́fẹ́ ọmọge tó náà sì màrún orí ara rẹ̀ o sì láwọn àbúrò obìnrin bíi mẹ́rin márùn tí wọ́n ń tọ́ táwọn kí wọ́n ti jọ kó wọ́n lura wọn bọ́ra wọn wò wò ni náà máa pé kí ni ìyàwó kí lọ jẹ táwọn náà máa pé kí ni àbúrò ọkọ kí máa tó wàhálà kùmà ṣẹlẹ̀ ó nítorí experience ti ń bẹ fábílẹ̀ kọ́ á ànábì ni wọn náà rí orí yìí náà wò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọge ọyẹ ju abilékọ lọ òtúmọ̀ sí ká má fẹ́ abilékọ o táwọn wà á tilẹ̀ o sẹ́mi pé nínú àṣà àwọn Yorùbá kan àwọn èsì abilékọ ẹnikẹ́ni tọkọ rẹ̀ bá ti lè kọ́ ọ́ lẹ̀ tí ẹ bá nù ẹnikẹ́ni tọkọ rẹ̀ bá ti kú tí ẹ bá nù ó lè jẹ́ pé bóyá ọdún kan lọ́sẹ̀sẹ̀ ti pẹ̀lú ọkùnrin tọkùnrin kú ó lè jẹ́ pé kò tí ì ṣèjọsùn mélòó lọ tọkọ ti kọ́ lẹ̀ òun ní rọ́pò ọmọláyé rẹ̀ kọ́dà bẹ́ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ o ẹ àwọn ìyàwó àtẹ́bí Muhammad sallallahu alaihi wasallam mélòó ni ètò ànábì fẹ́ tọ́jú ọmọge lánàbì ṣe ṣe wá lójú kòkòrò káfí ọmọge yìí mélòó ṣẹbi àwọn kápẹ́rẹ́ ni gbogbo àwọn yòókù ìbábilẹ̀kọ ni wọ́n ó túmọ̀ sí pé ẹ mọ́ pàbílẹ̀kọ tì í Ama, ọmọge wọn ni ká tì síwájú abilékọ obìnrin tá a fẹ́ kájọ lẹ́sìn obìnrin tó bá lẹ́sìn ní ká o yéésì rẹ wù mí ha òbí ó ti ojú tó wù ọ yẹn yọ padà fàbà àmújọ kan láì kọlà nígbà tó tún bá ti kọ́ fàbà àmú tó lè dànù òkùnkùn ní lè dànù àmẹ́sìn ojoojúmọ́ ló máa ń rẹwà táwọn èèyàn bá ń kọ́ nípa ẹ̀sìn ojoojúmọ́ lọ́pọlọ rẹ̀ ọmọ ga sí i ìyàwó tá a bá fẹ́ nítorí pọ́ lẹ́sìn irú wọn kì í tẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ àmọ́ ìyàwó tá a bá fẹ́ nítorí fojú rẹ̀ ń dán níjọ́ tí ọba ró ràtíkè máa ń kọ́ wàhálà dé ìpara ti wọ́n agbára rẹ̀ ọ̀ká má fìtínà dé amẹ́sìn ever fresh ever beauty torí rẹ̀ ìtọ́ lẹ́sìn kó sì jẹ́ obìnrin tó sábẹ́ rẹ̀ kọ́mọ́jáde àgbóró torí tóbìnrin bá ti dé obìnrin tí ọ̀sọ́ abẹ́rẹ́ wàhálà ni wàhálà ni yọkàn ti pé lọ gbọ́mọ ọlọ́mọ wálé fún ọ lọ́mọ sọ pé náà ọmọ márààrún ọ̀kan tiẹ̀ sọ́rí tòsè wáyé sọ́rí tòsè wọn náà ti ya tó jẹ́ pé ìyàwó rẹ̀ lọ sí ìdìnnà ah babalágbádá ibi tá a bá yàwó yín ọ̀dà ó ní ẹ kí ni kó kúkú jáde rẹ̀ lọ ẹdáàkùn ẹgbọ́ yẹn irú wọn là anábì pé nìkan ni dayúwò anábì sì ni láàyè kolo nàìjẹ́nà òní wà lìjẹ́nà ẹni sórí tíyàwó ń ṣe zina tó sì dákẹ́ òní wà lìjẹ́nà ọlọ́mọsí wa bẹ́ẹ̀ o káfíńyàwó tí wọ́n sọ abẹ́ rẹ̀ ọwọ́ nínú hadith abu huraira radiyallahu anhu ọlọ́ nàbì sallallahu alayhi wa sallam ní nǹkan mẹ́rin ìní máa ń sì torí rẹ̀ sí obìnrin lẹ́sì máa túmọ̀ rẹ̀ nù o nǹkan mẹ́rin ni wọ́n máa ti torí rẹ̀ sómi bóyá dúkìá rẹ̀ bóyá ìdílé tó ti jáde bóyá ẹwà rẹ̀ bóyá ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n hàn hàn bìdá ti bí ètò lẹ́sìn ní kí wọ́n ó jèrè nìkan fẹ́ tẹ́lẹ̀ bá tiẹ̀ dẹ́ tó o bá kùnà láti ṣe bẹ́ẹ̀ wàá di òmùlẹ̀ mọ́fọ́ ìpè lásán ló mú tọ́ba jẹ́ olówó lọ fẹ́ ìpè ló mú tọ́ba jẹ́ pábìdílé ńlá lọ fẹ́ òfò lọ fẹ́ tọ́ba sì jẹ́ pábẹ́wà arẹwà lọ fẹ́ irọ́ lọ fẹ́ nítorí pé olówó lè tó lò sí ẹ mọ iye olówó tó tó lò sí. kọ́lọ́n dàkú kọ́ mẹ́ta padà sí bọ́ tọ́ sí wa. àìmọye ìdílé ńlá tó ti dílé táwọn èèyàn ò lè sọ pé bẹ́ẹ̀ làwọn ti wá mọ́ lọ́sọ̀ bá ti yí àrùn tó bẹ́ẹ̀ wọ́n lù ọ̀pá ni ìgbà kan fún ma wọ́n lù ọ̀ ni ee ọmọ ilé ńlá kò sí èsì òtí tẹ́lẹ̀ yìí tó bá ti jẹ́ pọ́ rẹwà ni tí wọ́n lò lọ rẹwà ju gbogbo orílẹ̀-èdè yìí wàláhì ẹ máa wò ká sùn ká jí ká sùn ká jí ká sùn ká jí bó ni ọ̀pá dàda wàláhì yóò dàbí rọ́bà ni tí ó rọ ṣùgbọ́n àwọn bá ti sọ mí ìyanu àmẹ́sìn tẹ́lẹ̀ yìí wàláhì tí ẹ bá ń kọ́ ń parẹ́ lójoojúmọ́ yóò máa rẹwà ni obìnrin tó bá lẹ́sìn láka ìwọ̀n máa ń ga tí máa ń bọ́kọ sọ̀rọ̀ tọkọ bá ń gbọ́ gan wàláhì ọ̀fẹ́ gbé jẹ pé àmọ́ ah, dúpẹ́ sọ́lọ̀ sọ́lọ̀ ò jẹ́ kí n sáláì fẹ́rù wọ̀ yìí so ẹ̀sìn ní ká wò ẹ̀sìn kò ní ká wò ǹjẹ́ àwọn alẹ́ fẹ́ tu ìyàwó kan lọ bí bẹ́ẹ̀ ni ìsìláàmù gbà alẹ́ fẹ́ ìyàwó kan àbí ká méjì àbí ká fẹ́ àbí ká fẹ́ mẹ́rin ó gbọ́dọ̀ ju mẹ́rin lọ torí lẹ́yìn oríta mẹ́rin tá à ń fẹ́yàwó oríta kóríta ló tún kù yàtọ̀ sí àgbọ́yé tí ò ṣe déédéé táwọn kan gbé ká pé ńgbà tó lọ sọ pé fankihu ma qaba lakum mina nisa'i matna wa thulatha wa ruba' ike matna méjì tòlátà mẹ́ta two plus three five wọ́rùbá plus four nine àwọn ní mẹ́sàn-án láàfẹ̀ kọ́dà àrílẹ̀ máa mú tí ò tijú ò tijú àwọn èèyàn kọ̀ bẹ̀rù ọlọ́run ogun mímbà ló ń jọ júmọ̀ pé òun ti mọ ìmọ̀ tuntun <laughs> ìmọ̀ tí gbogbo ayé ọ̀nà jẹ́mọ́ mẹ́sàn-án lọ́lọ́ ní abẹ́ ẹgbẹ́ kọ̀kọ́kọ́ yẹ́n lọ́wọ́ fúnra mi nìsáyìí àyà kẹta <laughs> náà ló ṣe jẹ́ pé kò síbẹ̀ yóò ṣe jẹ́ olùmọ̀ nípa Islam yìí tí ọba mọ lárúbáwá old style àwọn bàbá yìí jọ̀ọ́ ẹ̀sán kò bò ó ọlọ́run bó àṣírí wọn gbogbo wa tó ọba méjì lárúbáwá kò síbẹ̀ ó sì lè máa ń pa Islam èdè lárúbáwá náà ò tún tó tó ọba mọ̀ nípa òṣòlù sẹ́kọ̀ọ́. tó o bá ti máa ń pa òṣòlù sọ́kù o gbọ́dọ̀ fẹ́ eyín rẹ kó sọ̀rọ̀ nípa Islam àfi téyín bá ń dùn ọ́ tó o lọ sọ́dọ̀ dẹ́ńtì. ẹ̀rí léde lárúbáwá kí ni tùmọ̀ mẹ́tìnà méjì méjì pèsè méjì kan méjì méjì ajẹ́ pé ẹ máa fẹ́ méjì méjì ìtumọ̀ ayà yẹn yẹn ni pé imam ẹ̀yẹ fẹ́ méjì. ọ̀sán abdulrazak ẹ̀yin náà sọ méjì méjì méjì wàtúlásá tàbí mẹ́ta mẹ́ta wáyún tàbí ní kèésì àti. wàrúbá tàbí mẹ́rin mẹ́rin yẹn ló gbẹ́nu kan sọ mú méjì àbí kò fẹ́ mẹ́ta àbí kò fẹ́ mẹ́rin yàtọ̀ sí kún mọ́ àgbọ̀yé kan tó tún dorí kodò wọ́n ní sọ́bọ́ lọ sọ pé mẹ́tínà ẹjọ́ sá síyàn ní sẹ́yà méjì dọ́kàn náà orúkọ lọ sọ pé fàlàyé oríṣiríṣi fíkìw wípé síyàn ní sẹ́yà méjì lẹ́kàn náà ẹ̀kọ́ àlẹ́ rí wọ́n ti sọ lọ́sọ pé mẹ́tínà ok ajẹ́pẹ́ ẹsẹ́ mẹ́ta lẹ́kàn náà torí pé tó sọ pé tòlá dá ajẹ́pẹ́ ẹtúnṣe kíni ẹtúnṣe mẹ́rin lẹ́kàn náà torí pé tó sọ pé